Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. Ba gbogbo ògbà. Gbogbo ń tó tò nìkan ni kì í dàrú. Nítawọ̀ ọmọ ànábì Ádámà bá tò. Ó lè máa tò a tún ti dàrú ọlọ́run ò sì dá bí ó ti tò ọ̀sán sáàyè bí ó tó sí náà ní ti ń bẹ̀bẹ̀ ó tò òru sáàyè rẹ̀ ó ní ọmọ bẹ̀bẹ̀ ó sọ ìgbà ó sì sọ ìgbà àtòòrùn ó Onye lásámsù yẹn bàgì là á àǹtò dèrè kalẹ̀ kọ̀mọ́ra wàlà lẹ́yìlú sáàbì kù wọ́n fi yẹn zùbà wọn ò òòrùn ń lọ tiẹ̀ ní òṣùpá ń lọ tiẹ̀ ní òru sì ń lọ ní ọ̀sán ń lọ àwọn ò wọn àwọn èèyàn nìkan ni bí àpapọ̀ á padà kọlura wa ìyá kan ló a á padà kọlura wa. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí a wà yìí àmọ́mọ́ bí wa ń ọ̀rọ̀ nàìjíríà ò lójútùú ọ̀rọ̀ nàìjíríà ò àti ẹ̀wọ́ àmọ́ bí a fẹ́ gbé kà àbí nígbà tí di pé aláàlófin yìí ṣe àlófin, a sì yẹn nìkan láṣáájú lórílẹ̀‐èdè yìí ká sì yàn gbogbo wọn tá à ń yàn lórílẹ̀‐èdè yìí a sì wọ́n yàn aṣáájú ni wọ́n pọ́njọ́ tá a bá ti gbé wọn débẹ̀ àga àdánwò ni gbọ́ a bá ti fìdí wọn lébẹ̀ èyí tí ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ò ní pàdé wọn ládé ẹ̀gún adé ẹ̀gún yìí ò wá ní jẹ́ wọn ó rójútu ara wọn láti bẹ̀rẹ̀ títí dópin ọ̀sẹ́nìkan tá a yàn rí tá a pàtẹ́wọ́ fún tá a pàdé ẹ̀ tó yọrí dáadáa lórílẹ̀‐èdè yìí tá a wá sọ pé a kódà lágbájá ń kúrò lórí ìjọba lónìí ẹjẹ́ àyà sìn ẹjẹ́ àsìn agbọ́dọ̀ sìn délé rẹ̀ o agbọ́dọ̀ bá délé ká tún lọ ṣàdúrà fún irọ́ ni èpè la fi sìn wọ́n kò sì sí nǹkan tó fà á alófin mọ́kọ̀ọ́sá àbí àwọn olè fẹ́ pè lágbófinró sáwọn ọlọ́pàá wa lẹ́ẹ̀pẹ̀ lágbófinró ni àbí sọ́jà wọn mọ àwọn olẹ́fẹ́ pè lágbófinró bá a bá yẹn pírẹsidẹ́ǹtì kan lórílẹ̀‐èdè yìí àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀dà lágbónù òun náà la fi ń pariwo nísìn gbogbo àlà ń pariwo ṣé bàbá fún Buhari ńgbà tí ó fi débẹ̀ nísìn ńkọ́ ọ̀wọ́ tí wọ́n ti fojú ẹ̀ rí lójú ara rẹ̀ bíi kọ́ máa lọ lọ́la lókù bọ́ bá sì lè lọ lọ́la èyí orílẹ̀-èdè yìí á jẹ èyí tó kù ìyá wa o ṣùgbọ́n bàbá fẹ́ jẹ èyí tó kù nú ìyá wa ẹ̀jẹ̀ á dá ọlọ́run mọ̀ ẹ ká ọba tó dá wa kì í sọba àbòsí ó sì lóun ni ní pẹ̀lú ẹnì kankan wa bàdà awúsùnmí láàyè rẹ̀ jí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله ولو أن أهل القرى آمنوا واتقوا ìyẹn عليهم بركات من السماء والأرض. يا سلام يا سلام ولكن كذبوا ètí mbẹ́nu ọ̀rọ̀ wa náà nù o àwọn èèyàn ọlọ́run ò sí mọ́ o àwọn èèyàn ọlọ́run ò sí lórílẹ̀‐èdè yìí mọ́ o. bímọ kánú yẹ kí síbò. àti ẹ̀wọ́ àmọ́ bíi à ń lọ mọ́ àtẹnumú mi má ìdí la fi mú mi ẹ̀rì bí abálé ayé dé wọn gbọ́n tó wí. wọ́n lọ ọ̀nà alàlùkùrọ̀ àmàlù. ọlọ́run ní bọ́ bá jẹ́ pé. lọ́wọ́ ọ̀nà alàlùkùrọ̀ àmàlù. bọ́ bá yẹ pé yín ọmọ orílẹ̀-èdè nàìjíríà. àmàlù. ẹ lè gbèmí ọlọ́run ọba gbọ́ kẹ́ ẹ mọ̀ mí lọ́lọ́run. àmàlù ìyá àdínní ọmọ ọlọ́run mọ́. àmànú. bàbá àdínní ọmọ ọlọ́run mọ́. àmànú. àwọn òṣùpá àdínní ti wọ̀ ọ̀kùn. àmànú. Allahu akbar kabira. ọlọ́run. أهل القرى آمنوا واتقوا n ò gbọ́ n tó wí sẹ́. لو أن أهل القرى آمنوا واتقوا. ọlọ́run láwọn nǹkan méjì èyí tí mo dárúkọ yìí bọ́ bá yẹ pé ńlọ́ba ti èjẹ́ sẹ́yìn ẹ̀ ní wàhálà kankan mọ́. لفتحنا عليهم بركات من السماء ولا والأرض لو كان أهل القرى ولو أن أهل القرى آمنوا واتقوا ọlọ́ni bẹ́ẹ̀ bá lè gbà mí gbọ́ tẹ́ ẹ sì mọ̀ mí lọ́lọ́run tẹ́ ẹ bẹ̀rù mi. amanu wattaqu. ẹ mọ̀ mí lọ́lọ́run tẹ́ ẹ sì bẹ̀rù mi. amanu wà takọ. ẹ bẹ̀rù fìtínà tí ń bẹ lọ́wọ́ mi. àmàlù wà takọ. ẹ bẹ̀rù fìtínà tí mo lè nà sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. àmàlù wà takọ. èmi lèmi yí nǹkan padà bí n bá ṣe tán tí n ó yí padà n ó yí padà kò sí nǹkan kan tí ẹnìkan ó bí mi léèrè. láyù sàálù àmàyẹ̀fọ̀ àrùn èmi lọ́lọ́run tẹ́nìkan ò ní bí léèrè ṣùgbọ́n èmi ó bí yín. ولو أن أهل القرى آمنوا واتقوا ولو أن أهل القرى ولو أن أهل القرى آمنوا واتقوا ọlọ́run ní bẹ́ẹ̀ bá lè bẹ̀rù èmi ọlọ́run ọba. lọ́fàtà náà lè yìn bàrọ̀ káàtì bí sábà ìwà lọ́rùn kò sí wàhálà kankan kò sí wàhálà kankan. ọ̀gáàtì iná sàmà ìwàlà àròdì. ọlọ́run lóore ń bẹ ní sánmà oore ń bẹ nílẹ̀ àlùbáríkà ń bẹ ń sánmà àlùbáríkà ń bẹ nílẹ̀ bó bá wè mí ọlọ́run ọba tẹ́ ẹ bá lè bẹ̀rù mi tẹ́ ẹ sì páyà mi tẹ́ ẹ dá mi mà ń ó sílẹ̀kùn oore sánmà àti tilẹ̀ gbogbo oore ó mú yín dundun ẹ máa gbádùn bẹ́ẹ̀ ṣe fẹ́. ọ̀rọ̀ káà. السماء والأرض ما شاء الله لفتانا عليهم بركات من السماء والأرض ọlọ́ni ń ó sílẹ̀kùn àlàáfíà fún yín ń ó sílẹ̀kùn oore fún yín ẹ lówó ẹ lọ́lá ẹ nípò gbogbo yín lẹ́ẹ̀ máa jẹ èèyàn ó sì bẹ́ẹ̀ tọ́ba jẹ lórí májẹ̀mú tẹ́ ẹ bá bẹ̀rù mi tẹ́ ẹ sì gbà mí gbọ́ tẹ́ ẹ bá ti mú nǹkan méjèèjì gbogbo ń tẹ́ ń fẹ́ pátá ni wọ́n ṣe ti ọ̀tẹ̀ yín lọ́rùn. làfàtánà àlẹ́yìn bárọ̀ká ti mìíràn sàmá ìwà làárùdí. ṣùgbọ́n mi ọlọ́run ọba mọ ọmọ yín o. wàlákìn kàdábù. wàlákìn kàdábù ọlọ́run ní kàkà kẹ́ wá bẹ̀rù mi kẹ́ ẹ páyà mi ee ee ee ee ee ee walakin kadhabu ẹ wá pọ̀rọ̀ mi nírọ́. lakin kadhabu. ẹ̀yin lẹ wá jẹ́ èèyàn lójú ara yín. lakin kadhabu. ẹ wá ń sayé bó ṣe wù yín. walakin kadhabu. ẹ wá dorí àlámọ̀rí ọ̀rọ̀ kodò. walakin kadhabu ẹ wá mú mi láti dí. wàhálà kí kàdà. ẹ ń ti ẹ ń ti ẹ ń ti dí mú mi ẹ fẹnu mú mọ́ àbí àbí bẹ́ẹ̀ kọ́ Allahu Akbar. wàhálà kí kàdà bú. ẹ wá pé mi ọlọ́run ọba ní rọ́. wà á kọ́ mi náà ó bí máa kánú yẹ kí sí bùnà. Allah. wà á yakizibun. ọlọ́ni wa nẹ́bi sọ fún wa wọ́n máa wá mú wọn lórí ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n máa fi mú wọn lórí ẹ̀ṣẹ̀ wọn òwe mẹ́ta ni ànẹ́bi dáwúd àpa gbogbo òwe orin dáfídì tí a máa ń sọ nú ọ̀dọ̀ àwọn kiri ó ẹ̀wẹ̀ ìgbólóhùn mẹ́ta náà ló mú dání kàmáàtú dínú tó dà bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè ní ẹsẹ̀ sán wákàmáta amálùtú jìsà ntẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbẹ̀sán rẹ̀ wákàmáta sara òtá àṣọ ntẹ́ ẹ bá ti gbìn lẹ́ẹ̀kàá mẹ́ta náà ni bá a bá wá pé àwa máa sọ̀rọ̀ nípa mẹ́tẹ̀ẹ̀ta yẹn a sọ títí látàsìkò yóò ti dọ̀dún tó ń bọ̀. wàlá ọ̀nà àkùrọ̀ àmàlù wà tọkọ. ọlọ́run ní sàbòsí pẹ̀lú wa ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti lè gbà mí gbọ́ ẹ wàtákà o tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì páyà mi. làwọn àna alálìkùrọ̀ àmàlù wà tọkàn. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà. làwọn àna alálìkùrọ̀ àmàlù wà tọkàn. gbogbo èyí tá à ń ṣe lọ́wọ́ yìí ọ̀la wa. làwọn àna alálìkùrọ̀ àmàlù òdì lódì là ń ṣe gbogbo ẹ̀ àpá ah, àlófin àlófin àwọn tí ó gbófin ró ló kù. àmàlù àtàkọ́. ẹ bá a lọ gbogbo àgbáyé káàkiri. lọ́wọ́ àná àmàlù àtàkọ́. a lọ amẹ́ríkà. àmàlù àtàkọ́. a lọ london. àmàlù àtàkọ́. a lọ france. àmàlù àtàkọ́. mode Spain. gbogbo àgbáyé náà la kiri káàkiri. wàlá àná àlàlùkùrọ̀ àmàlù wà tàkà ó. ìmọ̀ wá rí tọ́lọ́pàá ń dúró sẹ́sẹ̀ tí tọ́lọ́pàá ń dúró sẹ́sẹ̀ tí ń kọ́bọ̀kọ́bọ̀ àwọn ẹgẹ ẹgẹ ń bá ń tún yọ ọlọ́ọ̀lẹ́ lárúbáwá ni èyí mọ́kà ń bẹ̀ lásán ọ̀ràn ọlọ́pàá wọn àtàsọ wọn àti ṣòkòtò àti gbogbo ẹ yọ bí ẹni pé wọ́n ràn wọ́n gbìyàn sórí mọ́ntínì n ràn mọ́ wọn lára ẹnìkan ò yọkùn àwọn tó yọkùn ilẹ̀ tó ẹ̀tún ẹ̀rí nǹkan kan jẹ láàrin ìgboro mọ́ pàlàpàlà ń bíbà yìí ilẹ̀ tó wá ń wá lákòóbọ̀ la ilaha illallah. wàlọ́ ọ̀nà àlàlì kúrọ́ àmàlù wà tàkọ́. ọlọ́ni bẹ́ẹ̀ bá lè bẹ̀rù mi tẹ́ ẹ páyè mi ọlọ́run ọba. àfàtàhánà àlẹ́ ihun bàràkà tì ilẹ̀ sàmà ìwà làárùn bí. àgbàṣe lọ́wọ́ àwọn aláṣẹ àwọn tó ẹ pa gan-an lọ́run gbàṣẹ lé lọ́wọ́ agbàṣe ọlọ́run fún rẹ̀ ó lé mi ní túùtì múlẹ̀kà máa ń èmi lèmi èmi mi lá èmi ni láhùnmá máàlíkà múlìkì èmi lèmi lọ èmi èmi lọ́ba èmi lọ́ba tí ẹ tẹ́nìkan ò lè yẹsẹ̀ ọwọ́ mi wò èmi náà tún máa gbé ọba fún yàn. gómìnà tí ó wà á lọ́dún mẹ́rin àbí ó lọ́dún mẹ́jọ ó yin ọba kúrò lóyè ẹ̀ẹ́dì ti dàrú. wàlọ́ọ̀. mo sọ ń jọ́ tọrọ yẹn ṣẹlẹ̀ mọ́ lọ́bẹ̀rẹ̀ nìyẹn o àti ìmọ̀bi tí ó parí sí o. àmàlú o. ẹni ọyọba lóye kó máa wóra rẹ̀. àmàlú o. àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n máa wóra wọn. bọ́lọ̀ ń ọba jọba ń yà yọ jẹ́ ń yà láwọ̀ ara rẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá sọ pé wọ́n lọ fẹ́ jọba níyà ó wàá jẹ ìyà ó tún jẹ aláàrẹ̀ tó bá wọn jẹ tẹ́lẹ̀. ولو أن أهل القرى آمنوا واتقوا. ẹ dọ́kun ìjọba orí ìjọba orí burú wo lẹ́ ń ṣe ní nàìjíríà tẹ́ máa wá sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín gómìnà ẹ̀yin gómìnà bẹ́ẹ̀ bá ti lè wà lórí àga tẹ́ bá ti lè obì kan ọba kan ò wọlé mọ́ ọba yẹn pẹ́ lẹ́yìn yẹn kò gbọ́dọ̀ wọlé a ló fi jẹ ẹ wà ládìbò fún yín. àwọn àti la ilaha illallah. afatahana alayhim barokatin. ila samai wal ardi ẹ̀rí bí abọ́rọ̀ ara wa dé ẹ̀rí bí abọ́rọ̀ ara wa dé gómìnà nígbà náà wà ń kọ́ tọ́ ọ lọ́jọ́ tọ́ ọ lọ. immunity tẹ́ ẹ̀ ń lò lọ́wọ́ tẹ́ ẹ fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn yóò tán bọ́ bá tán ọgbà ẹ̀wọ̀n ni yóò tán báyìí. ẹ n ò gbọ́. wàlọ́ àná àlàlì kúrọ́ àmàlú wàtàkọ́. wàtàkọ́ masha Allah. lọ́fàtà hànà àlẹ́ yìí ń bàràkàtì mílẹ̀ sàmà ìwà làádì. ọlọ́run lẹ́mi ọlọ́run ó sílẹ̀kùn dáadáa àti sánmà àti tilẹ̀ ń ó sì kalẹ̀ fún yín ni. wàlákìn wàlákìn ṣùgbọ́n kí n wá lè ṣe bẹ́ẹ̀ ni mo wá ń wò pé ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ àfìgbà tẹ́ ẹ ṣe bàjẹ́ lẹ́bàá tó pè mí lọ́ba àárọ̀. èmi náà fúnra mi náà wá tẹ́kì dì sísàn pé ń tẹ́ ẹ bá ti ṣe wọ́n máa fi ya rẹ̀ jẹ yín. afa amina alulikura. kí ni fàyàbalẹ̀ yín ẹ̀ ń fàyà ẹ̀ ń fà ọmọ nàìjíríà ẹ̀ ń fàyàbalẹ̀ ni. àfàmìnà alulikura. ọlọ́run tí ẹ̀ ń fàyàbalẹ̀ ni ẹ̀ ń fàyà ẹ̀ ń trọ́ọ̀sì ọlọ́run. àwọn ya tíyàwó mo bá súná àbáyá táwọn. ẹ ń retí pé bí ìyá ọlọ́run bá sọ̀kalẹ̀ lóru tó bá wá bá yín lóru gàjọ́. àwọn náà ìmú. tẹ́ ń sùn lọ́wọ́ ẹ tí ẹ lórí tẹ́ fi gbé yìí. kúrọ́. àwọn China ẹ rí bí ẹ China gbọ́n China gbọ́n kódà anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ̀rọ̀ ń pa China pé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá ń wá ìmọ̀ China ń bẹ́nu bí ẹ lè wá ìmọ̀ lọ ẹ wá ìmọ̀ títí kẹ́ ẹ fi dé China China ẹ ṣèlú ayé ìsìn أفأمن أهل القرى ọlọ́run ni ẹ̀ ń fàyà balẹ̀ ni. amina ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin náà ń fàyà balẹ̀ ni. afa amina gbogbo ntọ́lọ́ ń fi bínú sí ìyàn ń ṣe lórílẹ̀‐èdè yìí lónìí ẹ àwọn ìyàwó yín wọ́n wọ aṣọ wọ́ọ̀wọ́ọ̀wọ́ọ̀wọ́ọ̀wọ́ aṣọ wọn wá lè wọ sọ máa aṣọ tún wọn ń wíwọ̀ wọ́n wá ń lọ rèé mú nẹ́ẹ̀tì tá à ń fi sójú wíńdò wọ́n wá ìyọ̀n lọ́wọ́ àdùnkí ẹni tí wọ́n fi ń ránṣọ àwa ń rí gbogbo òhò ara wọn ìyàwó rẹ̀ sì jáde ńlé bẹ́ẹ̀ ó jáde ńlé bẹ́ẹ̀ ọmọ pé àṣírí rẹ̀ ò ní bò tó fi kú mọ́. fàmínà alùpùpù rọ. gbogbo ohun tó ń rí lára obìnrin ọ̀hún bọ́ ọ ẹ wá lẹ bímọ ọmọ òrílé ọkọ lọ ìwọ ọ̀yá ẹbí lára rẹ lọmọ ti kọ́ gbogbo aṣọ tí ń wọ̀ yìí ara táwọn ọmọbìnrin wa tí wọ́n ń sí sílẹ̀ àlùbá ńlá ni bọ́lọ̀ ń bá ṣe tán tí ó bínú wàláhì tàlà a lè dára wa gbà á lẹ̀ wàláwà ni àlẹ́ lùkùrà. afa amina àlẹ́ lùkùrà. olóòní sẹ́ ẹ̀yin ará nàìjíríà yẹn ń fàyà balẹ̀ ni. àwọn yàtí yẹn ń bá súnà àbáyé jalla ma la yamun. wa hum naimun. ẹ fà yà á balẹ̀ pé mo bá tiẹ̀ pé mo bínú tí n bá sọ yà á mi kalẹ̀ lóru gànjọ́ tẹ̀ ń sùn lọ́wọ́ sẹ́yìn ní ìtẹ́fìgbàrà yín lẹ̀. àwọn amina ahalu. mgbe ọsọ sọ̀kalẹ̀ fáwọn ará China ní ìsinsìnyí ọmọ wọn ara àwọn ni wọn gbogbo nǹkan ń gbogbo tó ń France gbogbo ohun tó ń gbogbo tó ń gbogbo tá ń lò káàkiri àgbáyé lónìí China ló ṣe ọgbọ́n ní wọ́n tó àyà wọn ò gbọ́ wọn ò gbọ́ ẹnu ọ̀nà wọn kò sá ń bẹ̀ ń bẹ̀ bọ́ọ̀ dẹnu sọ́ọ̀bù wọn kò sá ń kí wọ́n tó dọ́ ọlọ́hùn wọn fẹ́ tajà fún sá wọn ná. ọlọ́run fi wọ́n lẹ̀. ọ̀ọ́yà ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́yìn ń fàyà balẹ̀ ni. ẹ̀ ń fàyà balẹ̀ irú fàyà balẹ̀ wo lẹ ní bíyà ọlọ́run bá sọ̀kalẹ̀ ní àárọ̀ kùtùkùtù tata ta ń jẹun lọ́wọ́ ẹni fi ara ṣe ẹ rò pé ẹ lè bọ́ mbẹ́. àwọn gbogbo ọmọ lọ́nà ilé ìwé wọn ò níṣẹ́ mọ́. àwọn àmìnà ahalùlì kúrọ́. àwọn ọmọbìnrin ò ọkọ lọ máa ń pé òhò wọn gbogbo ayé ti rí àwọn ẹnìkan ti wò ó ti wò hàn rẹ̀ wọ́n ti wòran rẹ̀ wọ́n ó dirun àwọn ọmọ bú kan ti yẹ̀ ń àwọn ọmọ àdánù àwọn ọmọ òfò àwọn ọmọ òfò lọ́pọ̀jù lórílẹ̀‐èdè yìí lónìí àwọn ọmọ kan tí wọ́n ń ṣe irun tí wọ́n àwọn ọmọ tí ń ṣe irun bí ẹni gbé bí òṣùká lérí tí wọ́n ń lọ mú irun wọn tí wọ́n ń ṣe bí òṣùká tí wọ́n ń gbé eléri tí wọ́n wá rìn káàkiri àwọn ọmọ tí yóò lè soríire mọ́nu àwọn oh. òbí wọn gan ní soríire. àmì sẹ wọn fọ ya balẹ. àyà tíyàwó bá sùn náà dùn áhùn wàhùn ẹ̀rẹ̀ àbùn. ọlọ́ni bẹ́ẹ̀ bá ń ṣe fàájì lọ́wọ́ tí ń bá sọ ìyá mi kalẹ̀ mo lẹ́ sà lọ mo lẹ́ fẹ́ sà lọ ń bo sà lọ ń bo sà lọ ń fẹ́ sà lọ. àfọ̀mìnú mọ̀kìrà láàyè. láyé ilàlá. fàlàyé àmọ́nù mọ̀kìrà láàyè. القوم الخاسرون جل ما فلا يأمن مكر الله إلا القوم الخاسرون jẹ́ ń tún gbọ́ lẹ́ẹ̀kan sí o. àfàmìnú mọ̀kìrà láàyè. ọlọ́run ní tí ẹ wá ń fàyà balẹ̀ ṣe tèmi ọlọ́run ni. àfàmìnú mọ̀kìrà láàyè. yìí. ẹ wá ẹ wá ń èmi ọlọ́run gbogbo ohun tẹ́ ń ṣe náà ní dùn mọ́ mi nínú. àfa aminu mákì Allah. la ilaha illallah la ilaha gbogbo ọmọ lọ́dọ̀ ọmọ yahoo káàkiri tún fi tún ọmọ mi yahoo ní í ṣe kó mọ́ máa lọ yahoo ti ń kó lè máa rí ṣe sí dáadáa olórí burú ni ọ̀nì olórí burú ni ọ̀nì à ń wo ló bí ọ̀nà olórí burú ni ṣé iṣẹ́ yahoo jẹ́ nǹkan rẹ̀ ó lè ṣé o lè jẹ́ nǹkan rẹ̀ ni ó lè. àfàmìnú mọ́kìrà láì. olóòní àfàmìnú mọ́kìrà là. àfàmìnú mọ́kìrà láì. ẹ̀ ń fàyà balẹ̀ ẹ̀ ń fàyà ṣé ẹ̀ ṣe là ilẹ̀ àdìsọ́lá. àfàmìnú مكر الله أفأمنوا مكر الله أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون agbe adé ègún ìyá wa gbélé kálukú yín lórí náà wá ń pàṣẹ wá ń pàṣẹ ẹ jẹ́ Buhari ó tiẹ̀ láṣẹ kankan pamọ́ ẹ jẹ́ ọ̀pàṣẹ kankan tí Buhari bá sì fi lọ ẹ jẹ́ bàbá náyà. Masha Allah. yàmánu makira láàyè ilà kọ́mú khasiruna. àfa yìí náà wà nù àti bá wọn kó nǹkan jẹ. fàlà yàmánu makira láàyè. Allahu akbar. ilà kọ́mú khasiruna ọlọ́run lé wá ń fàyà balẹ̀ ń fàyà balẹ̀. ọ̀fà mi nù mọ̀ kíra láàyè. báwo ẹ bá wá dé ẹ mọ̀ wá sọ pé ẹ dákun bàbá wa bàbá wa Muyideen ni ẹ dákun ẹ lẹ́kítọ̀ tẹ́ ẹ bá ṣe fún wa ẹ dákun torí ọlọ́run afẹ́kẹ́ ẹ tètè bá wa ṣe ẹ kó tó di ẹ mẹ́wàá tí ó gbẹ̀yìn inú àwẹ̀ tọ́ra ń lọ umra kílẹ̀ ń wa lọ ó lò sí ni ó ní kílẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ lè bí ń pa wọ̀nyí ọwọ́ akọ owó kan olóhùn kó lọ sí umra òfò lọ fẹ́ ṣe ni afa aminu maki Allah. ọlọ́ni sí ẹ̀ ń tírọ̀sì èmi ọlọ́run. afa aminu maki Allah. ẹ ń fàyà balẹ̀ sí yẹ èmi ọlọ́run ọba tí ń bọ̀. afa aminu. lẹ jẹ yóò tẹ́ ẹ fi ń fà yà á balẹ̀ sí ìyá mi ti ń bọ̀. àfàmìnú ọmọ ọmọ ọmọ gbogbo ọmọ lọ́dẹ ti ń lọ kọsẹ mi àbí wọ́n sì ti kàwé. àfàmìnú mẹ́kìrà lọ́hì. ebi ń jọ̀hún àná bẹ́ẹ̀ yẹn bá jáde secondary school tó bá lọ bẹ̀rẹ̀ ẹsẹ́ ní báǹkì ń bá débẹ̀ náà gbé mọ́tò fún ẹnìkan ọ̀parí phd rẹ̀ ní ìsìn afaminu makirala. ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti dojú kejì. ọlọ́run lẹ́ ń ṣe yànga sí mi ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ń ṣe fáàrí sí mi. afa aminu makira ọlọ́run ẹ̀ ẹ̀ ń ṣe fáàrí yín pọ̀ sí mi ọlọ́run yẹn ti jẹ́ afa aminu makira la. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé wàlá yà á mọ̀ ní makira la. wàlá lálẹ́ kọ́ mọ̀ sí rú ọlọ́run ni ẹnìkan ò ní fàyà balẹ̀ sí èmi ọlọ́run kọ́ àyàfi kó ń tọ̀ wọ́n jẹ́ ni òfò. lẹ́yà àmọ́nù mẹ́kìrà lọ́yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fàyà balẹ̀ pẹ̀lú aburú tẹ́ ń ṣe pẹ̀lú aburú tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń ṣe ìjọba yìí gbogbo ẹni ó fàyà balẹ̀ òfò ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ ṣòfò gbẹ̀yìn ayé ni. ọlọ́run ni wàlá yà àmọ́nù mẹ́kìrà lọ́yìí. ẹni tí ó ṣòfò ní gbogbo yín wọ̀nyí tí ó ṣòfò gbogbo yín ẹ sì mọ orí ọ̀rọ̀ ẹ dá dò ẹ dorí ọ̀rọ̀ kodò àwa tiẹ̀ lálàsẹ̀ mọ́ kò tiẹ̀ sálàsẹ̀ mọ́ mọ́ aṣọ tá kò tiẹ̀ sọ pé kinní kan gbogbo ọmọ ni ọba lè ọmọ tiẹ̀ nù lélókù ọmọ ọmọ ọmọ ọmọ ń bọ níkà ọmọ ń bọ níkà gbogbo ẹ̀ báyìí ọ̀ ń bọ jáde ọ̀ ń jáde nílé pẹ̀lú pé bọ́ba déta yọ ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ fà báyìí ìwọ ìyá ò sì ń wò ìyá òfò ìyá olórí ibu ìyá tí ò ìyá ìyá tí ò ìyá tí ìyá tí ò tí ò tí ò tí ò fọkọ kan sọkọ ìyá tí ò fọkọ kan àbí ìyá ìyá àdínì àwọn ìyá àdínì ọmọ tó bí ṣé wọ́n lo bí àdínì ni ọmọ ṣé wọ́n lo bí àdínì ọmọ rú ọmọ tó bí ẹ bá ọmọ rẹ ní jalè kiri wọ́n ń pè ọ́ ní yáàdì ni òṣùpá ànábì irọ́ ìràwọ̀ lọ́yẹ̀ kẹ́ ẹ jẹ ẹnjú ẹ ti ń joyè ọ̀hún mo ní ẹ òrùn àti ìrẹ́ni tí ó jó òrùn torí pé òrùn mú ẹ jẹ yùn ẹ wá jó òṣùpá ẹ jẹ ìràwọ̀. Ah! afaminu makarala ọlọ́ọ̀ni ẹ̀ sì ń tún ọlọ́run pé bákan ni mo ṣe. afaminu makarala. Allahu akbar kabira. Bàdá yà àmọ́nù mẹ́kìrà lọ́ọ̀yì ìlàlí kọ́ọ̀mù lẹ́kọ́ sírù. Allah. Bàdá yà àmọ́nù mẹ́kìrà lọ́ọ̀yì ìlàlí kọ́ọ̀mù lẹ́kọ́ sírù. Ọlọ́run lẹ́ni ọba túrọ̀sì èmi ọlọ́run ọba pé bákan ni n ó ṣe wàláyé ó ṣòfò ni. Wàmọ́. ووجدنا لأكثرهم من عهد مغبو وما àti ààrẹ nìkan ààrẹ nìkan ààrẹ nìkan kan tó nù yín mọ́ ẹ sòótọ́ mọ́ sòótọ́ irọ́ náà lẹ ń pa ní irọ́ ni àwọn ilẹ̀ ń ní ẹ sì máa ẹ báwọn kan àwọn kan ti gbèsè ayé wọn ẹwù ẹwù gbèsè bá a bá a ta a bá rí gómìnà àbí tá a rí ẹ kọmíṣánná àbí tá a rí ẹ ọ̀nàrẹ́bù kan tó tún wá ń lọ rèé béèrè nínú ìjọba tàná tí tún wá ń lọ béèrè pé wọn ó fún un ní kọ́ńtíráàtì nínú ìjọba tòní ẹ mọ̀ kó rí burú lọ́jẹ́ fún orí burú lọ́jẹ́ fún nbí a bá ti sọ kọ́ dàárọ̀ ẹnì kì í sọ pé ẹ alẹ́ mọ́ وما وجدنا لأكثرهم من عهد من عهد من بو وما وجدنا لأكثرهم من عهد aláládéhùn kankan nù yín mọ́ o ẹnì kankan yín ọ̀sàdéhùn kó mú sẹ́ mọ́ o ọmọ àlè ara yín ẹ máa sọ pé bàbá tọ́nà bíbá yìí ṣe ẹ̀yin tẹ́ wà ládùúgbò yìí ẹ máa gbádùn àbí àárín náà kò sí náà kò sí náà yín mo tiẹ̀ ní bẹ́ẹ̀ lọ fásọlá ńgbà wo ló tún gbé pòrò iná títàn lẹ̀ a ti wò pé lọ́dọ̀ ọtí ẹ̀ láti tan náà ni a wò pé iná nàìjíríà yóò dúró àwọn ọmọ àlè oníná ọ̀hún yẹn sì ń gbé bíìlì wá wọ́n gbé bíìlì kan wálé mi mo ní tí ẹ bá pẹ́ kẹ́ ẹ tó jáde wọ́n sẹ́ làánà ọlọ́run fún yín lórí mo ti rí i pé ìyàn jẹ ni owó dísù tí mò ń san lóṣù owó dísù tí mò ń san lóṣù ó tó ó tó ó tó ó tó yàn án ṣègbésí ayé èyí ó tún wá gbé bíìlì wá láì tanná fún mi ṣé bá a ṣe máa yanra wa jẹ ni àbí àárọ̀ mímu kò sẹ́nìkan tó mu mi ẹ̀rọ tìjọba mọ́ ọlọ́run ló tètè gbọ́n wa tá a fi wá tó fi wá di pa àwa ń gbé bọ́ọ̀ bọ́ọ̀ tí kálukú wa gbẹ́lùkù tá a mu níbo lẹ wá wà ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn ṣèjọba fún ẹ olórí burú mà nìyí. olùsíẹ́ni àyímọ̀ jírímọ̀ nìyí wàlá yà amanu makara Allah. àwa rún lóòótọ́ kankan láàrin yín mọ́ pátá òkúrọ́ ni gbogbo yín. bẹ́ẹ̀ bá màá ma tọ́ pé ṣe bẹ́ẹ̀ fún wa ni da ọgbẹ̀yìn ọ̀rọ̀ yín ẹ̀yin wọ̀nyí ẹ̀yin wọ̀nyí ẹ̀yin wọ̀nyí. ìyẹn àbí ọmọ kan ṣe kángbọ́n kángbọ́n gbà kan ládùúgbò mi mo ní agẹ òwò ló ní ìdí èèyàn náà wá tán ní ìsìn lọ́ba ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ó sì lọ́nà rébù lòún gbà náà ọ̀nà rébù kúrò ọ̀nà rébù nísìnyí ọwọ́ adé ti ń ṣe rẹ́ǹtà ni wọ́n ń fàgá rẹ́ǹtì wọ́n fi gbogbo ẹ̀ rẹ́ǹtì à ń gbọ́jọ́ mi wọn àgbàgá lọ rẹ̀ wọn a àbí mo ní gbogbo ẹ̀ ní ẹ̀san náà ni ẹ̀san ni. wà á máa wà jáde náà wà á máa wà jáde náà. sọ́ọ̀rì mi lè áhádì rìn. Allah. ìwà jáde náà akitara hum tabasiki. ọlọ́ọ̀ni gbogbo àwọn pòkí èèyàn gbogbo pòkí èèyàn wọ̀nyí àárí dáadáa kankan lọ́dọ̀ yín mọ́. bàmá wàjádínà àlẹ́ akísàrí ìhìnmi ní ahadi. àárọ̀ tó kankan lọ́dọ̀ yín gbogbo tẹ́ ẹ sọ náà lẹ̀ mú kankan tẹ́ ń bẹ̀ yìí. bàmá wàjádínà àlẹ́ akísàrí Allahu akbar Allahu akbar kabira. wàjádínà akísàrí ọ̀hún làfàásìkì ọlọ́run àwọn fásìkì èèyàn àwọn àwọn àwọn àwọn àwọn pòkí èèyàn àwọn tẹ àwọn tẹ̀mí wọn ti di lórí àìda ọ̀dọ́ bí yà ń bá ń jẹ tálíkà ọ̀ ń jẹ tálíkà ní lójú wọn owó sì ń bẹ lọ wọn. alladhina kadhabu Shu'ayba. àwọn tí wọ́n pe ànábì Shu'aybu ní ní la ilaha illallah. alladhina lẹ́dínà kàdàbù ṣùáìbà. ọlọ́run láwọn tó pe ṣùáìbù tó pe ànábì ṣùáìbù ní madian àwọn tí wọ́n pe ànábì ṣùáìbù ní rọ́. kà á lámú yegi náà fi ha. la ilaha illallah. kà á lámú yegi náà fi ha. ọlọ́run lójú yín ò ríran ni ẹ lọ madian ẹ lọ wò jọbi ẹni pé àwọn tá a wí ìyá wọn tí wọn pèsè ẹ bò ń rọkọ jọbi ẹni pé wọn débẹ̀ yẹn rí. kà á lámù yẹ kí náà fi hàn. kò sí orípa kò sí orípa wọn apá wọn rẹ pátápátá apá wọn rẹ aṣọ wọn di lẹ́ẹ̀lẹ̀ ọ̀ lẹ́nu ọ̀rọ̀ mọ́ ọlọ́run kò ṣe ṣe fún wọn náà. alladhina kadhabu Shu'ayban. Allah. kanu humul khasirin. mi ò gbọ́n wí o. alẹ́ ṣùáìbà. ọlọ́run dáwọn tí wọ́n pe ànábì ṣùáìbù nírọ́. àtàbù ṣùáìbà. àjẹ́ wọn ó lórí pa nínú ìlú yẹn mọ́kànjọ́ bí ẹni pé wọ́n ti ẹ̀ gbé bẹ̀ rí. alámúyàgìnà òfìhà. ẹnìkan ò lè sọ pé wọ́n gbé bẹ̀ rí. alámúyàgìnà òfìhà. orí pa wọn ò sí bẹ̀ mọ́. àtọ́ra àpá wọn rẹ ni. alámúyàgìnà òfìhà. bí wọn náà ṣe parẹ́ ládùúgbò yín nù. ẹnìkan ò ní gbúrò rẹ̀ mọ́. alladhina kazabu Shu'ayba. ọ̀rọ̀ ọlọ́run yín létí ẹ kírun mọ́ ẹ kírun mọ́ àwẹ̀ tiẹ̀ ti wá ń yọ yín báyìí pàtẹ́ ẹ ti dolówó ẹ ti rówó jìbìtì ẹ wá gbogbo ẹ olórí burú ni ọ̀dọ́ lọ mọ̀mọ́ ńgbà tó o sì tí ì jẹ́ nǹkan kan mọ bí wàhálà rẹ ti tó ẹ challenge àwọn ìmáàmù mọ́sálásí ẹ̀ ń pẹ́ ń yìí o ẹ̀ ń pẹ́ ń bi yẹn jẹ́ ká máa kí ká sọ gbálẹ̀ ká máa ọ̀pẹ mọ́sálásí tẹ́nìkan kan ò sì ní kankan mọ́. alẹ́bíìnà àtàbù àjẹ́ wọn ó lórí pàǹbẹ̀ yẹn mọ́ kò tiẹ̀ jọ bí ẹni pé wọ́n gbé bẹ̀ rí. kàlámúyá gíná ó fi hàn. la ilaha illallah. alladina kadhabu shu'aiba. Allah. kánú ọlọ́ni gbogbo àwọn tó pe ànẹ́bí Ṣuaibu nírọ́ ọ̀rọ̀ tí mo fi rán Ṣuaibu kí á ta kò ah, ọlọ́ni gbogbo wọn ni ẹ ṣòfò. kánú mọ̀lẹ́kọ́ sí bó bá dojú àríkí àmọ̀ tá a bá ń kó àwọn ẹni òfò jáde àwọn náà wà láàrin wọn ń jọ náà. ìwọ náà ọ̀ṣọ́ra ọ̀ṣọ́ra ọmọ ṣòfò ọmọ ṣòfò tilétilé ọmọ ṣòfò tìrantìran kí ló ẹ oyè wo ni ẹ fún ọ tẹ oyè wo ni ẹ fún ọ ṣọ́ra rẹ di pàtàkì ọgbọ sọ fún mi kí ni wọn fún ọ kí ni wọn ní ọmọ ṣe kí ni wọn ló ṣe kí ni lọ dà láti ibẹ̀ kí lọ fẹ́ dà láti bẹ̀ ó lè dá nǹkan kan ju kó o padà ẹ̀yìn lọ ẹ̀yìn lọ ó padà sí i iwájú kan kò ṣeé lọ mọ́ ó padà ẹ̀yìn ni. àmọ́. alladhina kadhabu Shu'ayban ka'allam yaghnau fiha. Allah. alladhina kadhabu Shu'ayban kanu. هم الخاسرين الله أكبر الذين كذبوا شعيبا aga àdánwò lọ wà lórí ẹ̀ lọ ń tapá kaka báyìí. alladhina kadhabu Shu'aiba. wọ́n tún wá wọ́n tún Allahu Akbar wọ́n gbọ́. alladhina kàdàbù ṣùáìbà. àga àdánwò àga àdánwò lọ wà lórí ẹ̀ ló ló ń fi ọ̀tún ló ń fi sósì. kánú múlẹ̀ kọ́ sí rí iná. kánú múlẹ̀ kọ́ sí rí iná. wọ́n di ọládé ẹ̀gún ní abáni bá wù ọ ni ọmọ ṣe. ìyóò ní gbogbo àwọn àgbààgbà tí wọ́n jọ àwọn ọba wọn ò jẹ́ kankan lójú rẹ̀ mọ́ ẹ má gbàgbé àwọn kan ní ayé ọba lóye ń jọhùn ọwọ́ wọn ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n fi kú mẹ́ ẹni ọyọ aláàfin jọhùn ọwọ́ rẹ̀ ọ̀mọ̀tẹ̀ tí ń fẹ́ tí wọ́n kú láyé gbogbo ẹ̀yin ti sìn náà tẹ́ ẹ bá takò àwọn èèyàn mẹ́ta láyé ta àwọn èèyàn mẹ́ta àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ takò wọn àgbọ̀dọ̀ sì sọ pé àfẹ́ràn wọn túláàsì ló gbọ́dọ̀ fẹ́ràn wọn túláàsì ló gbọ́dọ̀ wọn bàbá àti ìyá tó bí ọ ọ gbọ́dọ̀ takò wọn. àáfàá àtọkọ oníkéwú àbí ìmáàmù tó ń kírun fún ọ ní mọ́sálásí mọ́ta tó bọ́ ọ bá torí tiẹ̀ tó gbọ́ kírun lẹ́yìn ẹ̀ tó bá lọ dànù kí ọlọ́run nígbà lẹ́yìn náà àwọn ọba ló kù àwa la fi wọ́n jọba ẹ má takò wọ́n ẹ fi wọ́n lẹ̀ ń bẹ̀ ẹni ọba fẹ́ sórí ìburú ní ọ̀sọ̀pọ̀dọ̀ ọba ọba ló kù tóun ọ̀ takò. ẹ̀yin ọba náà a sì àárí wọn bá wí pẹ̀pẹ́ ẹ̀yin náà ẹ̀ mọ̀ bí ọyẹ ẹ dáadé lọ ẹ gbàdé yín lérí lẹ́ẹ̀kọ́ rí ọ̀dọ̀ kọmíṣánná bí ẹ lọ́ọ́ fi jókòó ti gómìnà tẹ́ẹ̀rí pé ẹ ti kan dé lábùkù ẹ kan pò yín lábùkù wọ́n wá yẹ̀yẹ́ ẹ̀yin náà alladhina kathabu. alladhina kathabu ṣùgbọ́n. ọlọ́run láwọn tó pe suwébù ní irọ́ tí a ní ọ̀tọ̀ ní ogun ọgbà wọn ọlọ́run ọ̀ràn ní nǹkan kan. ọlọ́run ní kò wọ́n wọ́n àjẹ́ wọ́n exist. bá a bá débẹ̀ a lè sọ pé wọ́n exist ń bẹ̀rì rárá rárá rárá wọ́n ò sí ń bẹ̀rì lọ́rọ̀ àjẹ́ wọn olórí pa. alladhina kadhabu Shu'ayban. Allahu akbar kánú múlẹ̀ kọ́ sí rí náà. Allah. kánú múlẹ̀ kọ́ sí rí. ẹ̀yin lọ́balọ́ba náà aleikum wa aleikum aleikum bitaqwallah ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí ẹ ń lọ dúró táwọn gómìnà pé wọn sanwó oṣù yín kí owó oṣù lẹ̀ ń gbà àwọn ọgbọ́n bàbá ti yín jọ̀hún sí àgbowó oṣù lọ́wọ́ ẹnìkan ni ẹ dúró tọ́lọ́hún lọ gba sálárì kódà bọ́ já àfáà ní gba sálárì yọ kàbùkù lọ́dọ̀ ọjọ́ ni àbáwọn tá a kó jọ wọn yìí kọ sáwọn ẹjọ́ wa wọn yìí ẹ ọba bá ọba fábùkù kún ọmọ béèrè sálárì lọ wọn ọ sásètò Ọlọ́run báyìí ṣètò Ọlọ́run jókòó tí wọn ò ti ṣètò Ọlọ́run ṣe ń tọ́lọ́run bá rán ọ gbọ́rọ̀ rẹ lẹ̀ fọlọ́run gbé ọ̀rọ̀ rẹ sílẹ̀ fọlọ́run alága tí ń bẹ ń bí ògbówó oṣù akọ̀wé tí ń bẹ ń bí ògbówó kí ni wọ́n wá wá débẹ̀ tó ń gbówó oṣù kí ló fẹ́ fowó oṣù wọn ṣe ọ̀bẹ lọ́nkọ́lọ́ ń sí náà tiẹ̀ fún ọ. ìlọ́balọ́bẹ wa ń gbádé lu ẹ̀ ń lọ rè tò nílé gómìnà pé ẹfẹ́ ẹfẹ́ owó oṣù yín ò tí ì pé ẹ̀yin lẹ fìyà jẹra yín o ẹ̀yin lẹ fìyà jẹra yín ọlọ́run ní gbogbo àwọn èèyàn. àwọn tó takò ànábì ṣùáìbù. wàlẹ́bí na kàdàbù ṣùáìbàn. jẹ́lẹ̀ má lẹ̀ mú. kàá mọ̀yẹ́gìnà òfin ha. ọlọ́run náà àjẹ́ wọn lẹ́yìn àjẹ́ wọn àjẹ́ wọn lórí pa nbí tẹ́mi agbérí ọ̀hún. kàńlá mọ̀yẹ́gìnà òfin ha. kọjọ bí ẹni pé wọ́n gbébẹ̀ rí. kàńlá mọ̀yẹ́gìnà òfin ha. Allahu akbar. aládìínà kàtàbù ṣùgbọ́n ìbáhùn kánú ọ̀làkàṣì. ẹ̀yin ọmọ nàìjíríà bí à ń bọ̀rọ̀ wa lọ lórílẹ̀‐èdè yìí nísìn a jẹ́ á ṣàtúnṣe ẹ àwọn tó dá ẹ̀gún yìí tí wọ́n tí wọ́n yẹ kúrò ń bẹ̀nu adé ni ẹ báyìí ti kúrò níbẹ̀ tán ẹ padà wálé padà wálé ká tún wá wá pẹ̀lú yín náà ni ó tún kù wá pẹ̀lú yín ni ó kù jà Buhari Buhari mo tún pè jẹ́wọ́ pé Buhari ni ọkọ̀ tó lọ o má fi àwọn onígbèsè yìí lẹ̀ kó jẹ́ wọn ó mú orí bọ́ o mọ̀pọ̀ ṣe áfù fẹ́nìkan mọ̀pọ̀ mọ̀pọ̀ ṣàmójúkú fẹ́nìkan àwọn ẹnìkan kò yẹ kí wọ́n tún jìyà jẹ́yà àwọn tí ò tiẹ̀ járí náà tàn yìí jẹ́ wọ́n ń yà ká mà jẹ́ wọ́n ń yà ká mà àwọn wọn ò gbà wọn ò lọ́lọ́hún àwọn tí ò lọ́ bẹ́ẹ̀ yàn bá ti lọ́lọ́hún kó jìyà ni. Masha Allah. kàmú mi tọ́lí kí. Allah. kàmú mi tọ́lí kí fi sujú ní màkánù. أو كم سجين حقه أن يطلق أو كم سجين حقه أن يطلق jẹ́ ń gbọ́ tó Allah Allah ìṣojú ni màkánù. ń gbọ́. Allahu akbar. Fi suju ni makanuhu. Allahu akbar. Aw kam sajini aku ayutlaqa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń fojú wò wọ̀nyí àwọn tẹ̀ ń pèlè èèyàn rẹ̀ wọ̀nyí ọ̀nàrẹ́bù ẹ̀jẹ̀ kánsílọ̀ nìkan ẹ̀jẹ̀ nẹ́tọ̀. Mo ti sọ fún ìwọ Buhari ọlọ́rọ̀ àwọn sínétọ̀ wọ̀nyí fi wọ́n sórí má fi wọ́n sórí permanent appointment jọ wọn bá ṣiṣẹ́ ò jẹ́ wọn ó gbowó wọn jọ wọn bá ṣiṣẹ́ jọ wọn bá jókòó ẹ fún wọn lówó wọn. ayé tó tún wọn lọ ni wọn fi ń sọ pé irú mọ́tò kan làwọn fẹ́ lò irú mọ́tò kan làwọn fẹ́ lò gbogbo ẹni ebi ń pa láàrin ìgboro yìí ń kọ́ ṣé ká máa wò wọ́n ràn ní ṣé kébi ọ̀pá wọn kú ni káwọn ẹnì kó sì máa fowó wa ra mọ́tò àbí. dámì ń tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ la ilaha illallah. مكانه يا ذا الجلال والإكرام أو كمسجين حقه أن يطلقا ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ́lọ́gbọ̀ ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlúwàbí ni wọ́n ń bẹ. kàmú mi ń tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń bẹ lọ́gbẹ́ ẹ̀wọ̀n tó ti jẹ́ pọ́ ni wọ́n. kàmú mi ń tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ ní sí ń bẹ. fi sujú ni makanu. la ilaha illallah. àwọn kàmọ́sájì ni akuhu ayutilakọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ lọ́gbẹ́ ẹ̀wọ̀n tó yẹ pé àwọn lọ́yẹ̀ wọ́n wà lásòrò ọ̀kì bí ìwà wọn dáadé bí òótọ́ wọn dáadé ṣùgbọ́n. ìjìsálẹ̀ ìkọ́ọ̀bù aládọ́hìn fi ibi kan sí wa tí. torí pé ńgbà tẹ́ bá fẹ́ dájọ́ tálíkà ẹni ó gbàgbé búrẹ́dì ẹ̀ mọye ẹ̀wọ̀n tí ó lọ. ìjìsálẹ̀ ìkọ́ọ̀bù. àwọn èèyàn ń gbé búrẹ́dì ẹ̀ rán wọn lẹ́wọ̀n. ìjìsálẹ̀ ìkọ́ọ̀bù. ẹni ó gbé fóònù ẹ̀ wọn lẹ́wọ̀n. ìjìsálẹ̀ ìkọ́ọ̀bù. adájọ́ ó dijú dá ẹjọ́ fún un ni ó díjú dẹ́ ẹjọ́ fún nígbà ó gbé fóònù kí ló fẹ́ fi ṣe kí ni wọ́n fi fóònù ṣe ẹni ó gbé búrẹ́dì tẹ ẹran lẹ́wọ̀n kí ni wọ́n fi búrẹ́dì yìí ṣe. yẹ̀jìrì lè kọ́ ìfì ibi kan sí wa tí. la ilaha illallah. amalikọ̀wé yù fàlàyé àkọ́bù mú ti là kọ́. bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ ọ̀tálíkà ẹ̀ dá pẹ̀lú pé díjú dẹ́jọ́ fún un. amalikọ̀ wí yù. ṣùgbọ́n bọ́ kan àwọn ọlọ́lá. amalikọ̀ wí yù. lọ́ kan àwọn ọmọ gómìnà. amalikọ̀ wí yù. lọ́ kan ọmọ kánsílọ̀. amalikọ̀ wí yù. lọ́ kan ọmọ mínísítà. amalikọ̀ wí yù. lọ́ bá wá ọmọ gómìnà ńkọ́. amalikọ̀ wí yù. kan. ẹ fọra lórí mi. àmàlẹ́kọ̀ wíyò aláyọ̀ àkọ́bù mo ti la kan. ìsìlẹ̀ kọ́ọ̀bù. mi ò gbọ́. Allahu akbar kabira. Allahu akbar. ìsìlẹ̀ kọ́ọ̀bù. Allah. aládọ́yìn bíbí ọkọ sọ wa tí. Allahu akbar. àmàlẹ́kọ̀ wíyò fàlàyọ̀ àkọ́bù mo ti ngbà tẹ ẹ bá ń dájọ́ tálíkà ẹ dìjú dá yóò lo ẹ̀wọ̀n ni ohun tó yẹ àwọn ẹ dákun gbogbo àwọn tí wọ́n gbé bílíọ̀nsì tírílíọ̀nsì wọ̀nyí kò lẹ́sẹ̀ jọ wọn Buhari kí lọ́ọ́ sẹ̀ jọ wọn sókè tó lọ. Ah. ṣùgbọ́n bọ́ba ti jẹ́ pàwọn ẹlẹ́nu àwọn tó lẹ́nu ń bẹ̀ àwọn tó lẹ́nu ń bẹ̀ ẹ́ sì fọwọ́ ra orí wọn ẹ fọwọ́ ra orí wọn bí ó bá jẹ́ pé dandan ni kí wọ́n lẹ̀ wọ́n ẹ lọ rèé mẹ́nìkan tí ń bẹ láti mọ́lé wá pé ẹ mú eléyìí lọ wọ́n máa lọ sẹ́wọ̀n rẹ̀. yóò fúli tó sùlámù fi àti dùnà. mo bẹ́ẹ̀ bá dà tẹ́ ẹ máa dá láyé. yóò fúli tó sùlámù. ẹ bá lo agbára tiyín láyé. àti náà. gbogbo àti kódà ẹ lo agbára ọ̀hún débi pé ẹ lérò pé nìkan kò ní béèrè. ìhùn yóò tó so láàmù. Allahu Akbar. fi àti ìdùnnà. Allahu Akbar kẹ́lẹ́. fama mọ̀rọ̀ bí ká ilẹ̀ ìsáàbì lè mú lítàkọ́. bẹ́ẹ̀ bá yan tálíkà jẹ láyé ní àhín tó yẹ kẹ́ ẹ dẹ́ ẹjọ́. àmàmàrà bí ká fìlẹ̀ ìsáàbìlì múlítà kọ́. a pàdé wájú ọlọ́run ọlọ́run ó tún dá. yúfúlì tó zòlámù. ọlọ́run ó tún dá lálẹ́ kí a mọ̀. àwa fi yín lẹ̀ àwa àfi yín lẹ̀ àfi yín lẹ̀ sí. yúfúlì tó zòlámù. Allahu akbar àsìkí dúnà. bẹ́ẹ̀ bá dájọ́ tálíkà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá dájọ́ tálíkà ní bíbà yìí tẹ́ ẹ fi ṣèyàn jẹ. Fáàmà màrọ̀ bí ká ìní sábìlì mú ní sábà. Á déwájú ọlọ́run ẹ ọlọ́run ó tún pè yín ta pé ntẹ́ ẹ dá ni ọ̀ya wa tún dá. Kíni pàtó adéẹ̀gùn tẹ gbé sórí o. Kí láǹfààní o kí láǹfààní adéẹ̀gùn o ẹgbẹ́ sórí. ẹ tẹ̀bí ń ṣe tòun yín sáwà mẹ́kúnnù kí ni pàtó adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí. àní kí láǹfààní adé ẹ̀gún o tẹ̀gbẹ́ sórí. tẹ̀gbẹ́ sórí. immunity. láǹfààní adé ẹ̀gún o tẹ̀gbẹ́ sórí. wèrè tí a jẹ́ pé àwọn ẹbí rẹ̀ ó gba ọ ní etí lọ́la nígbà tó o bá ṣe ń wò ma wọ́n gba ọ etí inú agboolé wàláì kó o ní ọlọ́pàá tó lè fi mú wọn. kí la ń fa ní adé ẹ̀gún o. tẹgbẹ́ sórí ọ̀nàrẹ́bù. ọ̀nàrẹ́bù kí la ń fa ní adé ẹ̀gún o. kọmísánná. tẹgbẹ́ sórí. n ò gbọ́. gọ́fúnà kí ni pàtó adé ẹ̀gún tẹgbẹ́ lérí. ẹ kí la ń fa ní adé ẹ̀gún o. tẹgbẹ́ sórí. ìgbẹ́kẹ̀lé kan sáà ń bẹ fún ọ tó o fi tó o fi yọba lóye owó pọ̀ ara rẹ ni ẹnìkan ò lè bí mi àhúnbíọ́. gómìnà kí ni pàtí adé ẹ̀gún tó gbé lérí. president láǹfààní adé ẹ̀gún ẹgbẹ́ sórí tẹ̀bí ṣe tóun yín sáwà mẹ́kúnnù kí láǹfààní adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí. ẹ̀tún bá ń tún wí pé kí láǹfààní adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí immunity yín. láǹfààní adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí tẹ̀bí ṣe tóun yín sáwà mẹ́kúnnù làǹfààní adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí. ṣe jákujàkun sọmọ nàìjíríà kí làǹfààní adé ẹ̀gún tẹ̀gbẹ́ sórí.